ilé ìtàpẹ̀ ní anáàyú an ìkìyàní lè kìhání wal arrafin òun olùbánisọ̀rọ̀ wa ń sàlàyé ní ọjọ́ àná pé àwọn òwò ni aláyẹ̀wò bákan náà sì ni pé àti ọ̀nà òun ni wọ́n mú ń gbà ṣe pẹ̀lú ìdájọ́ ìsìlámù lórí rẹ̀ òun ni wọ́n bá wa sàlàyé lọ ní ọjọ́ àná ìyáàlùláyà subhanahu wa ta'ala lábalábẹ̀ náà ni a ti tẹ̀síwájú ẹ̀yin ọmọ ìyá kámọ́ lọ sí sọ láti lásìkò rẹ̀ lásìkò táwọn kan ń ṣeré awẹ́wà àfẹ́ wọná ọlọ́run náà ni so ẹnìkan wà ní mọ́ ṣiṣẹ́ yìí lẹ́rìí tó gún régé láti mọ́ àlùkùránì yóò jẹ́ pé èrò náà ni kọ́lọ́run dáhùn kọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wa níbẹ̀ ní olùbánisọ̀rọ̀ ó ti ti mọ tẹ̀síwájú kọ́lọ́run kó ṣe nírọ̀rùn bákan náà lórí ọ̀rọ̀ orí tẹ́ eléyìí tí a sọ ní ọjọ́ ìjẹta gbogbo àwa tí a bá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún wọn níbẹ̀ èyí orí tẹ́ ti ọ̀nà àtàyè òun ni a ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so ká mọ́ gbàgbé wọ́n nídìí yẹn rìn yẹpẹ̀ búlọ́ọ̀kù àtòwó ọlọ́run kó jẹ́ kí àtúbọ̀tán kó wa kọ́ da àmọ́ ìyá ní mùsùlùmí tí wọ́n ti wà ń bẹ̀ ah ọlọ́run bá wa wọn o ọlọ́run bá wa wọn jẹ́ tiwa náà dá o torí pé àwa ti rí ìgbẹ̀yìn wọn so ẹni tí ó sì kú ní ikú tí mọ̀rú kú tí ó pàrọ̀ ọlọ́run jẹ́ kí dada ọkọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ̀jà kú dàjẹ́pá jẹ́ mùsùlùmí níwájú wọ ọlọ́run tí ọlọ́run bá ní sọ̀rọ̀ wa bisimilá. a'udhu سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليتي أتي بكفى الله سبحانه وتعالى atúntọrọ ọ̀kẹ́ àtìgbẹ́ rẹ̀ fún ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ ẹni àánú ànábì tí ọlọ́run ọba lò láti lè ṣe gbogbo wa ní olóríire kó lè mú wa jáde kúrò nínú òkùnkùn lọ́nù mọ́lẹ̀ ara ìmújáde náà ni àkórí tá a wà yìí tí àwa ò fi ní bá wọn rí lé onífá nígbà tá a bá fẹ́ ṣàyẹyẹ pé ọjọ́ wo ni a mú afẹ́fẹ́yàwó àní lọ dábìgbà àní da owó ẹ̀yọ àní mú tẹ̀sùbà àní di kùránì àní gbétí sí ibi àdó àsì ní wọnú táyìnàrà bákan náà torí pé a fẹ́ dáàbò bo ẹ̀sìn wa tọ́jẹ́ pé òun là ń bẹ lọ́hùn kó gbà lọ́wọ́ tọ́lọ́hún bá ti gbà á òun náà lọ́lọ́hún fa àánú rẹ̀ fífi wá sálì jẹ́nà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kò sí wálé ní àlùjẹ́nà o. bákan náà gbogbo onítọ́rọ̀ oníkọ́bọ̀ bí alimami ti sọ ẹ̀sìn tó kún wa lójú ọlọ́run ọba ọ̀sán yìí lẹ́sìn dáadáa gbogbo àwọn táwọn retí àwọn yòókù náà táwọn náà máa ṣe ọlọ́run kí ọ̀sẹ̀ nírọ̀rùn fún yín à ń sọ pé jazakumullahu khairan. naam níbi tá a bá ọ̀rọ̀ dé lánàá lórí ìdábìgba ìsàyẹ̀wò ọ̀nà yóò tí ẹ lè mọ̀ gbà sí gẹ́gẹ́ bá a sọ lánàá ìsìláàmù ọ̀ faramá ó sì lè ba ayé ẹni jẹ́ àti àlùkìyàmọ̀ ẹni jẹ́ torí pé kádàrá ni èèyàn bá fa èèyàn fa kádàrá mọ́ Allah subhanahu wa ala lọ́wọ́ pé kádàrá ọmọ sì kìnnì ọmọ sẹ̀ kí ló dé ká sọ bẹ́ẹ̀ òun náà ní pé ń tọ́fẹ́ rìnrìn àjò pé ti ṣé yọ bí wọn ewu nínú ayé gbogbo tóun ṣe láyé kó ṣe kìnnì kó smooth kọ̀fẹ́ ní accident tó ìjẹ́pà nẹ́bi ti gbé kalẹ̀ sallallahu alaihi wasallam kí ta bá rìnrìn àjò àdúrà báyìí ní ẹ̀sìn ó túmọ̀ pé alágbígbá ọ̀tàkù kádàrá ó tún fẹ́ fagilé ìlànà ẹ̀sìn àdúrà tá a mọ̀ sí ta bá fẹ́ rìnrìn àjò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan yòókù náà torí pé tọ́ba ti kú mọ̀ pé nǹkan yóò ní da òní lọ ó sì wulẹ̀ gbẹnu rẹ lọ́wọ́ òwulẹ̀ ní kátàtí kọ́ sí kíni kọ́ sàdúrà mọ́ ọ̀fẹ́ wá fún yín nídìí kókò kádàrá ni aláyẹ̀wò àtẹ̀ntì nígbàgbọ́ nínú àyẹ̀wò lẹ̀ nígbàgbọ́ nínú rẹ̀ lẹ̀ kúlé ọba tó dá kádàrá tó dá ẹni tí kádàrá yóò kò lé lórí òun lẹ̀ ń ṣe kíni lẹ̀ ń takò láfi ní òpó kanú òpó gbàgbọ́ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ó ti wó òpó ẹlẹ́ẹ̀kejì náà tún wó òun ni al-iman bil Qur'an bá nẹ́bi sì sọ nínú àdìsá kò sílẹ̀ ni níta wá dákẹ́ sí òun ni ọ̀rọ̀ tóbi sí wá láǹfààní wọ́n ní máa kọ́ dára Allahu wà lè gbọ́lìbò lẹ́sà lẹ́dí yàhásíbò lẹ́hásíbò. Máa kọ́ dára Allahu wà lè gbọ́lìbò lẹ́sà lẹ́dí yàhásíbò lẹ́hásíbò lẹ́sà lẹ́dí. yàtìbù lẹ̀ àtìbù. wọ́n ní gbogbo ẹnì kọ̀ọ̀kan wa àkọọ́lẹ̀ ọlọ́run ọba wa lórí gbogbo àwọn aláàmọ̀rí tẹ̀ ń torí ẹ̀ tójú sọ fún wa pé òun yọ òun ni pé da àbí òun yọ òun ni pé yọ da tẹ̀ lọ́lọ́run ọba wa lọ́wọ́. òun tó lọ́wọ́ ọba wa kọ kalẹ̀ òun náà ní ọ̀sẹ̀ kò fẹ́

gbogbo obìnrin wá ti wá rí bẹ̀tọ̀ wọn pé àfẹ́ gbá yóò pé àwọn ah, lómi nílò fẹ́tàmẹ̀dù yóò pé àtẹ́gùn ni sáwọn ọ̀bára wọn mú ó sì ti gbogbo rẹ̀ dànù kò kó àlámọ̀rí ẹ̀dọ́ bá tọ́ da lọ́wọ́. lẹ́yìnsà ohun tí àwọn olùṣàyẹ̀wò ohun tí wọ́n ń ṣe ohun tí wọ́n sọ fún yín lọ́rọ̀ kèésò òun ní ọ̀sẹ̀ tọ́lọ́mọ bá wa ní ọ̀sẹ̀ torí pé kí ni wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin aláyẹ̀wò pátá àtẹ̀yìntẹ̀ ń lọ sọ́dọ̀ wọn pé ma antum shay'un wala ilmukum qad da'ufa al-matlubu wa at-talibu qad da'ufa al-matlubu. متلوه الطالب ما أنتم شيء ولا علمكم قد ضعف المطلوب والطالب قد ضعف المطلوب والطالب wọ́n ní máa ń tún ẹni tó pẹ́ra rẹ̀ ní àwòrán wọ̀. ẹn tó gbogbo ọ̀rẹ́ lòun mọ̀ tẹ́lọ̀ ń kọ́rẹ̀ ẹ̀yìn bá àtẹ̀yìn tẹ́lọ̀ ń bá náà. máa ń tó ṣe ìwò wà láà ilé mọ́gùn. ẹ̀jẹ̀ nǹkan o ẹ̀jẹ̀ nǹkan kan torí wọn tẹ́ ń wò tẹ́lẹ̀ fẹ́ mọ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí síwájú kí bàbá adífá olùtẹ́yẹrìn àjẹ́ olùmútẹ̀sùbà kó tó tí wọ́n ń dì fún tí wọ́n ń wò ó fún ọlọ́run wàlá ìlímùkún. ẹ jẹ́ nǹkankan ìmọ̀tẹ́ ẹlẹ́mọ̀ yìí náà gan-an náà òun ní ọ̀jẹ̀ nǹkankan. kọ́ọ̀dí dọ̀hún fàlì màtí lóògùn wà tọ́líbò. kọ́ọ̀dí dọ̀hún fàlì màtí lóògùn wà tọ́líbò. àpẹẹrẹ yín dà gẹ́gẹ́ bíi ẹni tá ẹni tí ń wà nǹkan àti ẹni wọ́n wà nǹkan lọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ́lẹ̀ yín méjèèjì ẹ̀ fáyà lùkọ́ àdìgbé wá fún wa pé

tọ́bẹ̀ lóhùn mọ̀ ni àwọn bá fọ létí táwọn bá fọ létí àwọn wà sọ fún pé ọ̀mọ̀ pé ń fọ létí. kọ́dí dọ̀kun fa ìmọ̀ àti lóòbò àtọ́líbò kọ́dí dọ̀kun fa ìmọ̀ àti lóòbò àtọ́líbò. فكلكم يكذب في علمه وعلمكم في أزله كاذب فعلمكم في أزله كاذب fakulukum gbogbo yín pátá yóò tẹ̀ lè mọ́ lò. yàtìsí bufi ẹ̀mí. òpùrọ̀ nìyí wọ́n tó pin ààrẹ mùsùlùmí tó ní ọ̀ndẹ́rìndínlógún olóòrùn lo ajé àbọ̀ ńlọ sẹ́yìn àbálùjọ́nù náà ló ń wò nínú àwo àbátẹlẹwọ́ àbẹ́ ní àbí nǹkan ló so kọ́ kí n sọ̀rọ̀ fún ọ ní a òpùrọ̀ ní ọ níbi ìmọ̀ ń tọ́ ọ lọ́mọ tọ́ ọ lọ́mọ kọ̀kọ̀. وعلمكم في ìpìlẹ̀ ẹ̀mọ́ tẹ́lẹ̀ ẹ̀mọ́ yìí gẹ́gẹ́ tẹ́lẹ̀ irọ́ ni kódà kìí sàwọn aláṣọ bí nẹ́bì ni tó ní irọ́ ni ẹ̀ jẹ́ kẹ́kẹ́. وتغلبون الله في حكمه تغلبون الله في حكمه والله لا يملك غالب والله لا يملك غالب ọlọ́run lẹ́ ń bá fà á ẹ̀ ń bá lọ́n fa kádàrá ó ní ọmọ lọ torí kí aburú ọmọ bá fẹ́ kí ni kọ́ bá kò lè báyà kọ́ mọ́ bá kú ṣé bá ti rẹ́ni tí wọ́n sọ fún wọ́n sọ fún yẹ pé tọmọ rẹ bá rìnrìn àjò bàálù ọjà yóò kú ó sì ní a ah, ó sì dá gbogbo ẹrù ọmọ ruo ní ọmọ lọ́rin àjò mọ́ ọmọ sì mísì fúláìtì lóòótọ́ fúláìtì já lóòótọ́ tọ́lá níbi lẹ́ẹ̀ mọ́ rí díẹ̀ ṣùgbọ́n kùrọ̀ ní àti ẹ̀ ní bùkátà sí káwọ́ díẹ̀ tẹ́rì náà fúláìtì sì jáde bí aago tí ìyá ń sá ìrìn àjò ó sì wọnú wọn ó jí ọmọ náà òkú ọmọ lọ́ba. tùkọ́ والله لا يغلب غالب والله لا يغلب غالب. ẹgbẹ́ iná ẹ̀mọ́ sọ pé òfò ẹni oníṣe kí ni kò ní sẹlòmí. bẹ́ẹ̀ sì ni nínú àwọn àdánwò náà lè dẹ́wọ́ fìrà gbèsè lọ́dọ̀ ọlọ́run wàlmúmin alimujarrabu ẹni tó lọ́wọ́ mọ dánwò mùmí nínú ẹ̀ ni. àwa fẹ́ mọ bíi ti kádàrá ẹ̀ wá ń sàyẹ̀wò káàkiri ìwà mọ̀ sàwọn àyẹ̀wò yìí aláburú lẹni tí ń ṣe ẹni tí lọ́n ṣe é náà tí lọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn aláburú ni kódà ilé yìí ń dà lóru ń da inú lérú ń dẹgbẹ́rú ìfi ń dà láàmọ̀ rí àwọn tí ń ṣe gan rú káfọ́ alápẹ̀rẹ̀ ọ̀kẹ́ nínú àwọn ọba lánàá nínú àwọn ọba ìlú Róòmù káwọn ọba ayé ló ọmọ ọgbọ́ wọ́n sọ fẹ́ lómi pé ha tọ̀ ọba ṣe báyìí òní pẹ́ níjọba tọ̀ ọba ṣe báyìí ìlú òní rọ́jú wọ́n ń ṣàyẹ̀wò pé lọ́dọọdún kọ́ wọn bọ̀ kí ni wọ́n ń béèrè kí ni bàbá ń béèrè kí ni ìyá ń béèrè kí ló lè dáa lẹ́yìn fi ń ṣe gbogbo ẹ̀ lẹ́yìn fi ń ṣàyẹ̀wò kọ́ bá yín dífá àbí kọ́ bá àbáwọn afáàní ẹlẹ́fẹ́ gbóhùn tíra lọ́dọ̀ wọn abẹ́ni tí ń tẹ yẹn rìn ó yóò tó lè máa tẹ̀ yàwọn ẹlẹ́fẹ́ béèrè ohun tí ọ̀sẹ̀ lọ́la tó والله لا يغلب غالب ọba yìí náà wá wò bẹ́ẹ̀ ń gbọ́ ọba nínú àwọn emperor ọba ní wọ́n bọ̀ wò ó wò kí lòun ó ṣe tó wọn ó fi pẹ́ bí wọn náà ṣe ń wò ó lónìí náà ní wọ́tọ̀ ń bẹ lọ́ba àbí wọ́tọ̀ ń bẹ níjòyè àbí wọ́tọ̀ ń bẹ lólówó àbí wọ́tọ̀ fẹ́ dáwọ́lé nǹkan ni ó ṣe tẹ́ẹ̀fì tẹ́ẹ́ tẹ̀sán ọba fi jẹ́ kó ọba tó da ọ ti kọ́ kalẹ̀ kódà nínú ìyá rẹ̀ kún tó di ọ náà tọ̀ ń láyé náà àwọn abéèrè bẹ́ẹ̀ nígbà wò dalẹ̀ fún gbogbo wọn wò pátá nínú tí ó jẹ́ ọpẹ́ láyé ni àfi kíyà rẹ̀ ó kú ṣáájú Wallahu la yaghlibu ghalibu. Ọwọ́ òkú òun fẹ́ sá dọ̀ kọ́mí òun ságùn sá. Ọwọ́ òkú òun tó wọ́n ṣe tóun bá fẹ́ dọ̀bẹ́ dé ìyá òun lọ́rùn. Wọ́n pe òun pa ọba pàyà ẹ̀. Bóun bá fi yìnbọn fún ọkọ̀ ọba pàyà ẹ̀. Ló fi jẹ́ pé ọmọ mi náà ti yọ òdodo díẹ̀ lè bẹ́ńbẹ́ o afáwọn alimam kí ló jẹ́ sọ́kọ́ òdodo díẹ̀ lè bẹ́ńbẹ́ pé wọ́n ní ìyá rẹ̀ ní ń ṣe ṣùgbọ́n tí ìyá rẹ̀ jẹ́jẹ́ àbójóso fún ànẹ́bì ló kùrọ̀ nìyí ó lè jẹ́ kókò sójú ìyàwó ẹ̀ ìyàwó òun wá ní ọlọ́run bá mu bá sàbòsí àdó alábòsí ẹni tí ó sàbòsí fún wọ oníwọ̀ òun fi ẹ wá níyà rẹ̀ ní òjò rówó òjò àwọn pé ìyá òun àjẹ́ ni bẹ́ẹ̀ sì ni ọmọ tí ń sẹ̀ sí òbí rẹ̀ ibi dẹ̀dẹ̀ ọlọ́run bẹ ní kíni níbẹ̀ lórí rẹ̀ ni mo fi ní irọ́ díẹ̀ fẹ́ẹ́ ní ṣe ní òdodo díẹ̀ lè bẹ ṣùgbọ́n irọ́ jamburata tí ọ̀dà yẹ wọn rú àtàyé ẹni wọ́n sọ ọgún náà ni wọ́n dà síbẹ̀. tùkọ́ lìbùnà wọ́ọ̀ fi òkú mi. والله لا يغلب غالبه والله لا يغلب غالبه ọba ìwà òfin tó wọ́n ṣe ni pé ebi lòun ò fi pa ìyá òun ọwọ́ tí ìyá mọ́lé kò fún lóúnjẹ títí tí ìyá fi kú ní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala kò lójú oṣù mẹ́jọ lọ lórí ipò. tùfọ̀ lìbùnà wọ́ọ̀ àti òkìrì. والله لا يغلب غالب والله لا يغلب غالب ẹni tó bẹ́ẹ̀ lu ẹ̀mí ní kò tó torí ẹ̀ pàyà ìtorí àyẹ̀wò kò wá kádùn kò sí kí ni kò lu ọdún kan torí kan fẹ́ pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ tí mo kú kí bí pẹ́pẹ́pẹ́ ṣe ṣe kí ni. ọfẹ́ pé mo torí ẹ̀ ṣàyẹ̀wò fún wọ́n wá ní kíyà rẹ̀ ó kú sáájú rẹ̀ lẹ́mí òré ó lè gùn ẹ̀yìn ìgbà tí òun jẹ́ wàá lòjòsù mẹ́jọ lọ lórí ipò. lẹ́yìn eléyìí báyìí gbogbo ẹni tí máa ń nígbàgbọ́ nínú àyẹ̀wò ọfẹ́ ba ayé rẹ̀ jẹ́ ọfẹ́ ba kìyàmà rẹ̀ náà ọfẹ́ bà jẹ́ àrípẹ́lẹ́ yìí ó ti ba ayé jẹ́ ó tún pàyà ó tún bọ̀rún náà jẹ́. a gbajúmọ̀ ọlọ́run ọba wa tó ti gbé àwọn ètò kalẹ̀ fún wa pé tọ́ba fẹ́ ṣe gbá pè mí báyìí tọ́ba fẹ́ ṣàwo kẹ́ pè mí báyìí mọ́ nígbàgbọ́ nu kí ọjọ́ kan ń wèé ṣènáwó ní ọ̀sẹ̀ ah, nígbà tẹ́ bá wá bímọ àwọn sátọ̀dé tí wọ́n ti dáyà sọ́tọ̀ pọ́jọ́ ogbú ni wọ́n ṣènáwó láwọn kàlẹ́ndà tẹ́ ń gbé kọ́lé ìgbà tẹ́ bímọ ibẹ̀ kó mọ̀ yẹn jáde ajẹ́kọ́mọ tẹ́ bí aburú kan lè bí ń jọ yẹn àfi sẹ́dẹ̀ ti yẹn bọ́ sí. níbi táburú yìí wá gbilẹ̀ dé kódà lọ́dọ̀ àwọn tá à ń wò ní mùsùlùmí láàfà tí wọ́n ti kó bára wọn tí wọ́n tún kó báwọn èèyàn láti ní ọjà ká tú ká gbọ̀n yẹn ló nígbàgbọ́ nu pé ọjọ́ ayé kọ̀ọ̀kan wípé ó ní màláìkà tọ́lẹ́ pé òun lè kápá ọjọ́ yẹn ń bẹ lọ́wọ́ yàtọ̀ àlùjànnú kọ̀ọ̀kan. ló fi wá jẹ́ pé wọ́n wá pín wọ́n sì pín wákàtí kápákàtí pẹ̀lú àwọn gúrùjì àtàwọn ọ̀ràwọ̀ ló máa pín ìràwọ̀ báyìí lọ jáde lásìkò báyìí kódà ń bi tọ́jú ayé bí wọ́n ṣe pín a sọ ọ́ ní bó ṣe wà kódà wọ́n náà tó ń gbọ́ wa tọ́ba jẹ́ nítorí mọ̀ nǹkan tẹ̀ lọ́dọ̀ òyìnbó sálọ tẹ̀ pé astronomic astronomic book of houses ó rí àwọn ilé tí wọ́n ti pín yẹn kọ̀yàtọ̀ síta àwọn àfáà náà lọ́dọ̀ jẹ́ pé wọ́n tán láti mí tẹ́ kọ́ ọkọ̀ sí létí àwọn ọkọ̀ tán bá ti ń gbọ̀ yìí ó ti mọ̀ pé lẹ́gbọ́ ni ó torí pé àwọn nǹkan yìí ó ti rí mbẹ̀ pé nǹkan mi lẹ́yìn ọlọ́run ló ń pè wọ́n wá pín ọjọ́ kọ̀ọ̀kan pẹ̀lú àwọn wákàtí ọjọ́ Sunday wọ́n ní màláìkà tó ń lè kápá ajọ́ yẹn òun ni màláìkà tó ń ó rí pẹ́ẹ́nù àwọn tí wọ́n ní ń kà ọmọ pé wọ́n bí àti mọ́lákùrọ̀ kàyà ìlú pé ọjọ́ Monday wọ́n ti pín kódà ẹlòmíì níbi tí ṣètọ́ni ti jẹ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lógún dé wọ́n tọ́ kàrùkùránì wọ́n wàá pín suratul Fatiha ní àyà kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan wọ́n wàá pín àyà báyìí ní kọ́ mọ́ ọ̀sà tó bá sáyé ọlọ́ ajá lọ kọjọ́ Sunday wọ́n kò kọfà yàrá ọkà yá ìlú kó ṣe kíni kọfà á sí wọ́n wàá pín àlùjọ̀nù tóun jẹ màlẹ́kà ń darí òkè wọ́n kọ́ kẹ́ ń darí tilẹ̀ èyí tí wọ́n ní ń darí tilẹ̀ wọ́n pe mazẹ́ àbù ló kọ́ tiẹ̀ àlìjànú pátá ọba ti pẹni tó lókè ó tún pẹni tó ní tilẹ̀ wọ́n ní ọjọ́ sẹ́ńdẹ̀ òkú màláìkà tó wà ní kápá ìnira ọkà ya ìlú àlìjànú tí wọ́n jọ ń ṣiṣẹ́ tó ń wà ńlẹ̀ tí wọ́n jọ ń kọ̀dẹ́tì ara òun ni mazẹ́ àbù yóò ti mọ iye wọ̀ náà kọ́lọ̀ ń jọ gbà tọ́bàdọ́jọ́ Monday yawul ismail wọ́n pe jabura ya ìlú ìràwọ̀ náà ìmọ̀ ọ̀ràwọ̀ àtàyẹ̀wò ló ti yìí débẹ̀ wọ́n lè mọ́mọ́ wọn kẹ̀gbẹ́ pálí tẹ̀lé ọlọ́wọ́ ní fọtokọ́pì pé wọ́n fà á máa ń sákà sí fàwọ́ káfíìrù pé ohun tó wọn fà ní. wọ́n lè gbé àyà wọn pẹ́ àyà wọ́n lè pé mọ̀ fà máàlìkì yahoo mi dín ayà ẹlẹ́ẹ̀kejì wọ́n wàá fún olóka àlùjọ̀nù so ti gbàgbé ni pé sùúrù wọn mọ̀ ṣe sí aburú lọ́sọ̀ọ́ fáwọn èèyàn tó mọ̀ ṣe bí ọ̀nà orin ni ó sì ṣe bẹ́ẹ̀ fáwọn tó ṣáájú ìgbà tó fẹ́ júwe ádámọ̀ sí wọ múlùkì láàyè bùlà bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ fún wọn náà pé ìta abẹ́ fún ọ yìí nankali báyìí nankali báyìí ni báyìí lọ́ọ́ fà báyìí lọ́ọ́ fà à ẹbọ náà ló gbé lọ́wọ́ tó torí ẹ̀ wọ́n wá ní ọjọ́ ìtìlẹ́yìn wọ́n ní jábùrà hílù áwù jábùrà yá hílù iná ẹ̀ ní ni tọ́ba díjọ́ mọ́ndé tí wọ́n mùsùlùmí náà tó ń pèrè láàfà tí wọ́n náà ń fa yá jábúrà ìlú tó ń wá ń àti múrúrátù abikab ní àlùjánu tẹ́ ẹ sopọ̀ mọ́ ìmọ̀ ọ̀ra wọ̀ ìmọ̀ àyẹ̀wò náà ló tì wọ́n débẹ̀ ló bí yẹn Gabriel ọjọ́ Sunday holy Michael ọjọ́ Monday holy Gabriel kí fọba tó dá wa síta pé ó ní kó dùn àwùjọ òrùràmánà ayé àmà tẹ́lifù fọlá òní àtúmá òhùnà. ó kó àwọn orúkọ rẹ̀ lẹ̀ fún wa ó fọ àwọn òròyìn rẹ̀ lẹ̀ fún wa ó fi àwọn ọ̀sẹ̀ rẹ̀ ó fi lẹ̀ fún wa pé àwọn yìí ni ẹ fi pè mí gbọ́lọ́fi fàálù lima yurid gbọ́lọ́fi sí alimuntakim bilmujrimin sí sẹ́rídùl ẹ̀kọ́ọ̀d gbọ́lọ́fi sí báyìí bẹ́ẹ̀ ọjọ́ tọ́jẹ́ yàmùsùlàsà àmẹ́kọ̀ládé ohun tí wọ́n rọ ní màláìkà táwọn ní òun nìkápá rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ á padà mú àwọn burújí méjèèje tọ́jẹ́ pé àtẹ̀ntì ń tẹ yẹn rìn àtẹ̀ntì mú nọ́mbà nọ́mbà yẹn nǹkan kan náà ni wọ́n mọ̀ lọ já sí. sàpótà alálejò nínú àtẹ́lẹ̀ wọn ò jì gbọ́ àti gbọ́n. tí ọjọ́ yàmùlẹ̀ fùlàsà táà ń pè ní ọjọ́ Tuesday so only Samuel ní lọ́dọ̀ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ó samuel ní samsa ya iru samsama ya iru àwọn samsama ní iru ni wọ́n mọ̀ ọkùn ẹbọ ló ń ṣe wọ́n wá pé abu maharat alẹ́ ahamaru iná ìlàjọ̀nù tí wọ́n rọ̀ sí lọ́rùn yóò ti yí wọ náà bó ṣe mọ́ fà yẹn tọ́ba wá di ọjọ́ yawmul arba'a mikali lọ́dọ̀ tiwọn rafaeli nínú tọ́ba ti wọ́n náà gbọ́gùn rẹ̀ ó ti rí rafaeli ni ó lé rafaeli. àlùjànnú tí wọ́n sọ̀kọ̀ mọ́ ní burúkọ́ọ̀n tábà ní àwọn dákọ̀ àwọn sẹ́yìn àwọn sẹ́yìn tẹ́kọ̀ gba àwọn nǹkan yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ rò bá mi ò ní mọ̀ pé àrọ́pùtù sẹ́rẹ̀ láàlì sẹ́rẹ̀ lákìn lè tàwọ̀ kí èyí lẹ́yìn man lam ya'rifu sharra min an-nas yaqa'u fihi wa qad anjana Allahu min al-kufr wa shirk bákan náà eléyìí tọjọ́ yawmul arba'a yawmul khamis ọjọ́ thursday sọ́rífà yá ìlú náà ni màláìkà tẹ́lẹ̀ ní ìṣàkóso rẹ̀ tó ṣe kọ́lọ̀ ní ìṣàkóso ayé fúnra rẹ̀ àjànú tẹ́ sọmọ ní sámọ àrùsù lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù holy sacrament iná ẹ̀ ni lọ́jọ́ yawmul khamis gbogbo àwọn tí ń sáyẹ̀ sọ́sọ́ pé ọjọ́ àlàmísì ni ẹ mú ìnáwó yìí ẹ̀fẹ́ sí ìyàwó ọjọ́ kìnnìkan ni ẹ mú báyìí ni kódà lọ́dọ̀ yín ní òkúrọ̀ nìyí lọ́dọ̀ gbogbo àfa oníṣáàbì tàhádì là ń fún yìí ọjọ́ ògbéyàwó lọ́dọ̀ yín tẹ nígbà kókó òun ìgbéyàwó àlùbáríkà ọjọ́ ojúmọ̀ ni. فكلكم يقسب في علمه وعلمكم في عشره كاذب bẹ́ẹ̀ lọ́dọ̀ àfa rẹ̀ àfàtà ìtúhí àbí lọ́dọ̀ àfa rẹ̀ Abu Mashar al nínú àwọn tíra tá a ti dáadáa kọ fún àwọn tíra yín yẹn lọ yẹ̀ wò dáadáa ọjọ́ tẹ ẹjọ́ nífẹ̀ẹ́nu kò sí pọ́jú àlùbáríkà fún gbéyàwó lọ́jọ́ Jímọ̀ ẹ̀ sì ń lọ bí ìyàwó sátidé pé ọjọ́ sátidé sọjọ́ ìyàwó bẹ́ẹ̀ ti pín kalẹ̀ lọ́dọ̀ yín kódà ẹ di àwọn ọjọ́ kẹpọ́jú ẹ̀jẹ̀ làwọn ẹ̀ ń torí pé àwa wù níjọ́ ló bẹ̀rẹ̀ nǹkan oṣù gbogbo pàtìpàtì lélẹ́yìn kò sínú Islam ẹ̀yẹ́ ń wọn àwọn èèyàn jáde pọ̀ nínú Islam látàrí báyìí eré àwọn ní yàwùmùlù kínní yàwùmùlù khamis wọn ní sọrọfà yá ìlú olùsàkàrẹ àti sam arusu dákun túmbà kò ń bẹ sì yéé fi àwọn gbàgbọ́ yìí sọ̀rọ̀ fáwọn tí ò kéwú táwọn ọ̀fà ìwọ́ wa ń fọwọ́ tẹlẹ̀ ọ̀hún sí báyìírò ọ̀hún tẹ kakulétọ̀ ọmọ wa sọ nǹkan tí onígbàgbọ́ nínú rẹ̀ ó gbọ́dọ̀ ń bọ ìràwọ̀ ní ohun tó ànábì Ibrahim sá fún ìwọ́ kó sínú ẹ̀ yìí lẹ́yìn rẹ̀ yàmùlù jùmọ̀ àná ìlú iná ẹ̀ ni màláìkà tẹ́ ẹ lóun ní ń darí ẹ̀ tí wọ́n ń pè ní lọ́dọ̀ àwọn ilé ìbò tó ní book of houses nínú astronomy anail anail ní làwọn pè àná ìlú àná ìlú làwọn pè tì òun ni wàlìjínú làbúyàdù jínú tọ́lọ̀ ní kó ni ọlọ́run nìkan là á pè ọba tó yẹ kó tábà ń pè òun náà ní mọ́dáhùn wọ́n ìsáàsọ alẹ́ka ìbáàdì àmì fàáyín ní kọrí òjì ibù dáwà tàdá àyín títà àdá àmì. àwọn tó wọn fàǹfẹ ẹni sábà ní ń pè bùkátà ń bíyá ẹlòmíì náà ń pè omi àwọn èèyàn ń pè igi wọn ń pè òkúta bùkátà wọn bíyà ṣètò ní ń da ọlọ́run fẹ́ bíyà bùkátà rẹ̀ ṣùgbọ́n ọ̀fẹ́ sórí ibú. torí pé kí ni alọ́gọ́rà yá lẹ́ẹ̀tún bá rí does not justify the means ọ̀nà kan ló fi rí nǹkan tó kò túmọ̀ ọ̀pẹ́ ọ̀nà tó gbà wá ọ̀dà pé òun tẹ̀yìn ń fà tí nǹkan fi ń ṣe ẹlòmíì náà ń pè nǹkan ẹ̀mí tí nǹkan ṣe òun tí wọ́n ń fà tó fi ní nǹkan ṣe tó jẹ́ ẹbọ yẹn àbílẹ̀ tó ń tẹ̀ tó fi ń fi ti táìmù fún nǹkan yẹn àwọn òkè wọn ti ẹ̀ wo táìmù tí wọ́n ti bẹ́tà ayé wọn dájọ́ yìí rẹ lọ. wà á ilé mu kóhùn fi àṣìlè kábíbò. wà á ilé mu kóhùn fi àṣìlè kábíbò. irọ́ irọ́ láti mọ̀ pé àdébì ti jóyé wa pé ẹ̀rí irọ́ yáàdì ilẹ̀ ìfojú ìmọ̀ ti lọ bí gbájú ẹ̀ ni ló fi jẹ́ kó lójú ẹni tí ń ṣàyẹ̀wò tí ò ní gbájú ẹ̀ ẹni sàárà ọ̀yọ́ ó pé sàárà ayọ̀ kódà ẹ kó bá wùjọ títí títí débi pé ẹni ọba fẹ́ràn ẹ̀sẹ̀ mọ̀ ọlú àwọn àwọn àbúfà sí mọ̀ wọ́n sì sọ́ọ́ dìdíra fún àríra lọ́fẹ̀ẹ́ mọ́ àríra rọrùn mọ́ èló nígbà kan sọ́kọ́ gba àwọn tí ń tẹ yẹn rìn tí ń ṣe kíní wọ́n pe ya bẹ́ẹ̀ kẹ́wàá ni ọ̀lẹ́ bímọ wọ́n pe ya kọ́lọ̀ rẹ̀ sẹ́ mọ̀ọ́lù wa wọ́n lè tó ọ̀rẹ́ sẹ́ mọ̀ọ́lù mẹ́ẹ̀ẹ́dógún wọ́n pe torí pé ọ̀lẹ́ bímọ mọ̀ọ́lù kílẹ̀ tẹ̀ fún kọ́ra táyà katakata táyà ọkọ̀ akópẹ̀. ǹjẹ́ wàá jẹ́ mọ̀ọ́lù. torí pé gbogbo ẹni tó nílẹ̀ pátá ọ̀sẹ̀ tí wọ́n gbàdúrà kọ́kọ́ akópẹ̀ ọmọ kọjá lórí ilẹ̀ òun torí wọ́n padà sí kíni wọ́n sọ ọ́dọ̀ nẹ̀ni wọ́n á pé kò sí bí gbóṣèlè hátó mọ̀ọ́lù ọ̀la wọ́n á ní kọlọ̀ mẹ́sẹ̀ mọ̀ọ́lù wa. kí wọn náà bá nílà akáyì tọ́jẹ́ pé ọ̀rọ̀ mọ̀ọ́lù wọn tó wọn fi ní ah, sálọ̀ rẹsẹ̀ mọ̀ọ́lù wa àwọn bọ̀ fi ṣe tutù àwọn bọ̀ fi ṣe sàárà wọn náà ó lè là fún ọ jẹ kóńdó bí mọ̀ọ́lù ṣe ń jẹ kóńdó torí kìí sojú bọ̀rọ̀ ni mọ̀ọ́lù fi ṣe kíni níbi ńlànà yóò sì fara kọjá nkáríwọ̀ ọgbẹ́ ọbẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n fẹ́ jù wọ́n náà sínú wàhálà ni kílẹ̀ tó kí ọba láì jẹ́ pé ẹnìkan tẹ̀lé fún ọ ẹnìkan gbé sísìn kankan ẹnìkan wo táǹgẹ̀rẹ̀ ẹnìkan wà tẹ́lẹ̀wọ́ ṣe é lọ́tọ̀ lórí ìlànà nẹ́bì torí pé sọ́dọ̀kọ̀ fúnra rẹ̀ ó di ìsọ́ni sọ́dọ̀kọ̀ fúnra rẹ̀ tọ́sílàìtì ni wọ́n sọ́dọ̀kọ̀ tù bùrẹ̀ àánú bílẹ̀ bá ṣe kíni tó bá dàrú tí gbogbo ẹ sóòkù káàmọ̀ ti sàárà ọ̀dọ́ mọ̀ sí kìí ṣe yanrìn ní ọ̀sọ̀ fún ọ. ọ̀dẹ̀ lèmi àtúmọ̀ tú orin afáfàrún lójí ẹ̀fà tẹ̀bírí àrùdọ̀bì asímà ẹ̀yà àwọn obìnrin ó ní kó wọlé àwọn tá a bá sàmúlójú ń sọkọ yẹn o ká mọ̀ kó àwọn ọmọ ní ohun tí ọba yé wọn jáde kìyàmà wọn a wà níbo yàwùmọ̀ jùmọ̀ à yàwùmọ̀ sábì kẹfà ya ìlú ni àwọn aláyẹ̀wò dì mọ́ àwọn tó ń lo ilmu nùjú àwọn ilmu falak àbáwọn àbáwọn ọ̀nà yòókù tẹ̀ ń gbà kódà bí yẹn bá tẹ ìpèdè ẹsẹ̀ odù tó bá jáde nǹkan kan náà ní ọ̀padà jáde. ẹ̀rì pàtí sọ jàmáà nkìsí gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan haraji dáìlì gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan pé ọ̀bàrà nkà kíní kẹ gbogbo ẹ̀ ọ̀sá ẹ̀wọ̀n gbogbo tí wọ́n jáde ńbẹ̀. látàrí bẹ́ẹ̀ tọ́jú ọ̀sáàtì ní kásìtà ya ìlú lẹ́dìmọ́ maimun tó ń pè ní abanuhu lẹ́dìmọ́ lẹ́dìmọ́ ọlọ́run pé àwọn ni wọ́n jọ ń darí ọjọ́ yẹn àwọn lẹ́ni káwọn èèyàn mọ sáàdì àwọn yìí lẹ́ ń tẹlẹ̀ tẹ́ ń bi lọ́rọ̀ kọ́sìkájí káyọ̀ bilẹ̀ lọ́rọ̀ léèrè bọ́rọ̀ bá rújú ilẹ̀ a á bi léèrè mẹ́ta kéṣe ọba tó dá wa ká bi léèrè tá à ń sẹ́rí àwọn èèyàn kó nu islam ẹ wá ti rọ samsu ohun tí wọ́n dì saharatu ní àwọn àtìní àtọ́rídù kọ́mọ̀rù zahalu mùsítẹ́rì mariam àwọn méje tí wọ́n dì mọ́ ọjọ́ kọ̀ọ̀kan yẹn tí wọ́n dì mọ́ ọlọ́run nìyẹn irú ní sí lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn lọ́dọ̀ èbó táwọn ń saharatu ní fẹ́nọ̀sì lọ́dọ̀ àtọ́rìb ní mercury kọ́mọ̀rù ní moon saturn ní sahalu musteri jupiter ni wọ́n ń pè bẹ́ẹ̀ so marie ò ní march tẹ̀bẹ̀ tó sọ́pọ̀ yẹn ti discover another planet ìwọlé ẹgbẹ́ òun sí. فكلكم يكسب في علمه وعلمكم في عصره كاذب irọ́ náà ni irọ́ ń parọ́ fún rọ́ ni tẹ̀síwájú kákẹ́ padà sọ́dọ̀ ọ̀gá wa a mú eléyìí wá láti fi pè láákàyọ̀ ọ̀pọ̀lọpọ̀ padà torí wọn tí wọ́n ń gbé láwà nílé lórí tó jókòó lé lórí tó fi ń pera ẹni ìmáàmù ìmáàmù nídìí ìmọ̀ tí ọba yé ẹni játàlì kìyàmà wọ́n ń ṣe akramakumullah fún ọ lórí ìmọ̀ ṣèitọ́ọ̀lù ìmọ̀ tó fi basọ̀ láti àwọn èèyàn jẹ́ tó fi sọ wọ́n dẹni sọ́ọ̀tì káwá padà sọ́dọ̀ ọ̀gá wa tó bá yẹ fáwọn àdéjì gan labá ṣùgbọ́n ẹlòmíràn tètè gbọ́ yé ló àmú àwọn àpẹẹrẹ ìhàn abúlé kì í ṣe pé wọ́n kẹ̀ ń gorí sàwọn nǹkan yìí àdìsí ìyàwó Aisha gbà wá lọ́dọ̀ ànẹ́bí wa salawatu rabbi wa salamu alayhi wọ́n ní àwọn èèyàn kan wọ́n bi ànẹ́bí léèrè pé wọ́n ànẹ́bí báwo ni nípa àwọn alágbègbè alkohol ànẹ́bí wa ni laysa bisay'in laysa bisay'in báwọn ẹ̀sẹ̀ mu wá pé ma antum ma antum shay'un wala ilmukum. قد فالمطلوب والطالب Ohun tó wá nù àníbìnrin wa ni laysa bi shay'in. Ohun yóò tún lè máa lò bí ṣàyẹ̀wò. Irọ́ ni nothing. Òpùrọ́ ni wọ́n. Fakọ́ọ̀lù wọn wá dákẹ́ wọn ní ya Rasulullah àpòwò òjíṣẹ́ ọlọ́wọ́n ọba. Innahum yuhaddithunana ahyanan bi shay'in. fàyọkùnù akọ nígbà míì wọ́n sì mọ sọ nǹkan míì tí wọ́n rí bẹ́ẹ̀ torí wọ́n tó ń gbọ́ wa ìwọ ìyá ìwọ bàbá ìwọ bọ̀dá ìwọ ọ̀rọ̀ ìwọ àǹtí ó lè pé ń sọ fún mi pé travel ó tọ́sí ni àwọn olùkù ó fi hàn ah, bàbá ara àwọn pé ọpọlọ ni ń tà fáwọn èèyàn forí di ẹrú kan ọkọ̀ Tòkunbọ̀ ní tọ́wọ́ wájú wáìtì nìkan padà sẹ́yìn àti wọ́n ní ẹ́jẹ̀ǹtì nínú àwọn ọmọ òṣìṣẹ́ ni nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ ti ń fún ní tó ń fún ọlọ́wọ́ ń sọ fún séwu. kódà ẹnì yìí sọ débi pé ńjọ kẹ́ńbẹ tí séwu pé òun aláyẹ̀wò rẹ̀ tó ní tẹ̀sátẹ̀ jáde lónìí ẹ̀mí ìgbé mọ́tò lọ lónìí o torí pé ojú ọ̀nà ọ̀dà ó lóun sì ti wà ní òun ti wà ní Nàìjíríà òun wá ní àwọn ọ̀jáde ó ní níjọ́ tóun jèrè jù níjọ́ tóun jí ń gbé Tòkunbọ̀ òun ni ọjọ́ tí àáfàá ní hmm. ọ̀nà ọ̀dá yìí ń pè ń pé ẹ bọ́ ọ̀dá o ó ní tó wọ́n tiẹ̀ járọ̀ wọn ọlọ́kọ̀ o ẹ̀kọ́ ni ọba ti yẹ yìí ó ní yẹn jèrè jù àáfàá sì ní ọlọ́jọ́ aburú ni. dé wòrò tó náà padà. wọn náà wọn gbọ́tàdì ẹ̀kọ́ wọn bá lòun gbọ́tàdì ẹ̀kọ́ wọn bá ní ọ padà. padà mọ bọ̀ wálé. wọn ní kọ padà kọ mọ bọ̀ wálé ńlò èkó ó yẹ ti dé. nẹ́ẹ̀fà wa yà á lọ bá èkó là ń wò ah, ní nẹ́ẹ̀fà ní ìdí. àfa ni ọgbọdọ lọ. ilà ilà ilà. ọlọ́run ìlú fi ìlú fi wà ìlímù kò fi àfìríkà dìbò kódà tó bá jẹ́ pa lè pè yẹn pé aláàjì ẹ bá wa jẹ́rìí sí ni ọlọ́run kọ́ bá wa sàánù ẹnìkan kan àwọn tó kú mi ọlọ́run kó tu wọn lẹ̀ àlẹ́kùn wa ni wọ́n mọ̀ sọ òdodo fún wa àlẹ́bí ni òdodo tẹ́ ẹ ní wọ́n sọ yẹn kílíkàlì kalimatu minil haqq nínú àwọn òdodo ọ̀rọ̀ yàtọ̀fù ha aljìnnì tàdánù jí láti sámà nígbà wọn lọ jọrọ gbọ fàyòkè rò á fàyàtàrọ̀ dẹ́dù ààrẹ tí mo fẹ́ yòókè rúrò ha yóò máa sọ ọ́ sí létí pé mèé gbàgbé o ohun tó fi jẹ lọ ní o nínú mẹ́wàá tó sọ ìdásọ yọ̀kẹ́ yìí náà fi ufni wọlé yìí yóò wá jù sí etí ẹni tó jẹ́ ẹni tó hà rẹ̀ sí ẹ̀ pẹ̀lú àwọn nǹkan kẹta àjọ̀nú yẹn fẹ́ tí ń sin àjọ̀nú yẹn bọ́yọ̀ gbé sínú gbá bọ́yọ̀ sọ mẹ́rì àdó bọ́yọ̀ sọ mẹ́rì tẹ̀sùbá kódà oníyẹ̀pẹ̀ náà mí ń bẹ tó jẹ́ pé kì í ṣe pé yẹ̀pẹ̀ lọ́mọ tẹ́ bó tẹ̀ pé rọ́ lòun náà yọkẹ̀ gbé kan wọ́n lè pín bàbá lágbájá tó bá tẹ yèpẹ̀ kalẹ̀ oṣù kan yèpẹ̀ tó bá tẹ lóṣù kan ní ọmọ lọ ó ti ọ̀hàn òpùrọ̀ bastard ó ti lọ sí àlùjẹ̀mú tó jókòó tì tí ń fún. omi mọ tó báyìí yóò ni. irọ́ ni. يكذب في علمه وعلمكم في أصله كاذب Ànábì ní àlìjànú ló gbé sí ó ní ọ̀wá gbé sí létí fàyáhálì tú nà má àhá ní àtàkẹ́sìbà yóò wá fi rọ ọgọ́rùn kan yóò fi kù. wọ́n ti sọmọ mi dọ̀tá àyà rẹ̀ wọ́n sọ àyà dọ̀tá ọkọ. wọ́n sọmọ dọ̀tá ọ̀rẹ́ àtọ̀rẹ́. kódà wọn sọ lómi ìdí ọ̀tá ẹni tó fẹ́ sànù rẹ̀ pé ẹnì kí wọ́n kówó kẹfọ́n mẹ́ gbà o. bẹ́sà ìbá dà kó fowó sẹ́yìn iṣẹ́ yẹn ó bàjẹ́ ni o. òun sì fẹ́ yọ sàkáàdì. ọmọ fẹ́ kú lóòkàn pé ẹ ṣeun ẹ fẹ́ lómi. sọkọjì yẹn sì pọ̀ nù rẹ̀ Yorùbá. ọlọ́kọ sànù wa. eléyìí alákọ̀ọ́kọ́ wọ́n látara àdìsí yìí àti gbọ́ yé pé ẹnìkan ò ní mọ ṣiṣẹ́ yìí àfikọ́ gbà wọ́n gbọ́ àfipò kí èèyàn àfòkúrọ́ èèyàn torí pé àwọn ìsúnmọ́ sọ̀kalẹ̀ gẹ́gẹ́ ẹ̀ sàkà pé alùnà bí òkun alàmàn tànàzàlù ṣayatin tànàzàlù alàkùnlé àfáàkín azim yulukuna sam'a wa aktharuhum kadhibun ayé àtọ́ dẹ́rì pé hadisu yẹn nìyẹn. bákan náà ká tún gbọ́ àdébí wa kẹ́yìn hadisu yẹn nígbà tá níbi sọ̀rọ̀ yẹn fún wọn tán ẹnikẹ́ni wa ni ẹnikẹ́ni wa kúlùtù èmi wá sọ báyìí pé wà nẹ́bì à umuran kunna nẹ̀sìnà ò à fìlì jà ìlì yà nǹkan tá a mọ̀ ṣe ń gbàjà yìí tábà fẹ́ lọ ọ̀nà alọ́ yẹ̀ wò tábà fẹ́ fẹ́yàwó alọ́ yẹ̀ wò bá fẹ́ sìnàwó alọ́ yẹ̀ àwọn gba sìlámù ni àwọn ṣe mọ́ kunna nẹ́ẹ̀tì alkuhana àwọn tí ń ṣàyẹ̀wò àmọ́ lọ́ọ̀ wọn kátó gba sìlámù ànábìyẹn fàlátàtùlùkùhánà gbogbo tí bá jẹ́rìn àyẹ̀wò kẹfà ti designation aláyẹ̀wò pé wọ́n náà kó sínú wọn tó ń pé àwọn ti ń dowó ẹyọ ni ọ̀dà kọ̀ndẹ́mù olówó ẹyọ tọ́jú ọ̀rẹ́ rẹ̀ tóun náà jàfa kóun náà mọ́ kọ̀ndẹ́mù wọn náà wọ́n á pè àwọn ẹ̀yìn tẹ́ máa ń lo tẹ̀sùbá ànábì wa gbàgbé kọ́ dáko pàfẹ́ tí máa ń lo tẹ̀sùbá àfẹ́ tí máa ń tẹ yẹn rìn àti wá béèrè nínú àwọn béèrè ni pé sàábé wo ẹ̀ sàgbọ́n kọ́ra nìyẹn ju àwọn sàhábà lọ ẹ̀ gbádìí sí tó pàwọn ń bẹ lọ́dọ̀ ànábì ìwọ́n lọ́wọ́ lọ nítẹ̀síwájú anabi sì wà lọ́wọ́ mbẹ́ oní fàlàtàtù alukuhana ẹ má lọ sọ́dọ̀ wọn. àdìsí mi tọ́wọ́ ńlágbá tọ́ ńlágbára òun àdìsí tí anabi wa sallallahu alaihi wasallam anabi sọ fún wa pé mani ata arọ́fàn ẹni yóò tọ́ bá lọ bá yẹ̀mí wò abẹ́ntọ́ lòun mọ kọ̀kọ̀ ẹ bá mólè àbẹ́ bá ń wẹni tí ń ṣe mí àrùn tí ń ṣe mí yẹ sojú lásán ẹ̀bá àwọn kíní bẹ́ẹ̀ kì í ṣe kí wọ́n ya scan fún ẹ̀bá ìsàlàyé ti scan mọ́jọ wọn fi kọ́ lómi ọbẹ̀ wọ́n gba ẹ̀jẹ̀ rẹ ohun tí wọ́n rí nínú mm. rẹ̀ kòkòrò tí ọ̀bá tí kòkòrò sọ pé òsì kòkòrò ń bẹ torí ohun tójú ọ̀kẹ̀lẹ̀ kòkòrò ní ọwẹ́ ní ohun tó fà á ọwọ́ ni a ah. ó ní àníbi wa ni tó bá lọ bá ru wọn bẹ́ẹ̀ fásitì aláwo à ń ṣe in tó wá béèrè nǹkan báyìí òfin nǹkan ó kéré tó àbí kó tóbi tó ó ní làmùtúkùbà láwùsọ̀ láàtú àrùbà yìí nà lè látàyè anabi ni irun odidi ọjọ́ kan ọlọ́run nígbà ẹlẹ́mi lè pé lẹ́yìnlá ta ni wọ́n wí tòru kéde nẹ́fìlà òru wọ́n fi lẹ́yìnlù níbẹ̀ rẹpísẹ́ǹtì the whole day torí pé àyàm tẹ́bdàmù mínàlẹ́ òru lọ́bẹ̀rẹ̀ ọjọ́ níbo mi náà wọ́n mọ́ lọ ọ̀sán fi rẹpísẹ́ǹtì ọjọ́ ní bá ti ṣègbè wa tabawo tọ́wọ́ á jẹ́ pé ìjẹniyà ti ń bẹ fẹ́ni tọ́lọ́ béèrè ọgbà agbọ́kọ̀ gbà á gbọ́ ọlọ́sàyẹ̀wò tó bá kírun fógójì ọjọ́ ọlọ́run ò ní gbà masala wà níbí ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkókalẹ̀ ráwọn èèyàn gbà pé wọn láàfin nílọ bí masala yẹn pé sẹ́ni tó ń lọ béèrè tí ó gbàgbọ́ tọ́kẹ́ lọ béèrè lásán tó ti di káfíìn tó jáde kó nu islam tàbí o tíra àtàwhid àtẹmuhid sẹ́rù kìtàbù tàwhid wọ́n jẹ́ oyé pé irú òun ó lè mọ́ ti ìjáde kó nu islam kò tí ì jáde sheikh fawzan masala yẹ síbẹ̀ inú tíra التمهيد في شرح كتاب التوحيد ṣùgbọ́n o torí pé tọ́ba jẹ́ kọ́ba ti jẹ́ kékeré tó jáde kó nu ìsìláàmù yẹ́nyẹ́ ni wọ́n ní wọn ò ní kọ́ lọ́wọ́ ò ní gba sọ̀láàtì rẹ̀ torí pé wọ́n retí kó kírun yẹn ṣùgbọ́n lọ́wọ́ ò ní gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó mutí tọ́lọ́wọ́ ò ní gbà run tiẹ̀ náà fún ogójì ọjọ́ sàkóhun náà ò tí ì ó kó sínú kàbáyìrì zunun bẹ́ẹ̀ náà ṣe kó sínú kúfúrù ọkùnrin tó lè jẹ́ padà di kèfèrí ó kù tẹ̀sí dínkù tọ́ba gbà á gbọ́ tàbí fásitì alahu anṣe in ó béèrè kankan lọ́wọ́ ẹ̀ lásìkò ẹ̀dá kan máa ń wò ó eléyìí wá sọ ọ́ sẹ́ ọwọ́ gbà ọ̀gbá òní nírun fógójì ọjọ́ tó ìjẹ́ pé sọláàtì yí ìrun ọ̀kẹ́ pàtàkì ní òpó ẹ̀sìn ni kódà níbi tó pàtàkì dé tí wọ́n bá dáná lọ bá lu kẹjàgùn tó gun ẹ̀sìn bá ṣẹlẹ̀ tí wọ́n bá ti pèrún àṣùgbà tí wọ́n bẹ pèrún mẹ̀tẹ́ gbọ́ pẹ̀rún àníbi ni ẹ má ṣubú lòlú yẹn. sallallahu alayhi wa sallam ọlọ́run tá a fẹ́ sẹ́kù lórí ilẹ̀ gẹ́ pé ó ní kí wọ́n lè mọ ọgbẹ́rún dúró láti fẹ́ wọn kù láyé sáré fánà fòmfìl àrùn àlẹ́dínà in mẹ́kànnà òfìl àrùn àkọ́mú sọ̀láta ìsọ̀láta yẹn pàtàkì ọwọ́ àkì àti nẹ́fìlà tọ̀rọ̀ yẹn tó ọjọ́ pọ̀ lọlé aláyẹ̀wò tẹ̀sùbá ló lò ní kùránì ló dì tó ní ọmọ yìí ni àjẹkẹ ló gbé ni tẹ́ngàn ló wò ni àtẹ́lẹwọ́ rẹ ló wò ni àbójú rẹ náà ní wò àbẹ́yẹ tí ń tò gbé ni tọ́ bá kírun fún odidi forty days ọlọ́run ò ní gbà tọ́ bá wá kú láàrin forty days yẹn ń kọ́. ọlọ́run mọ̀jà sọ̀fọ̀ náà wọn ẹni tí wọ́n ń sẹ́ ìjẹ̀ǹgà jẹ́ pé yàtì ẹ̀ lágbà ànábì ọ̀wá dákẹ́ nínú àdìsí àbí òrera àdìsí ìtànẹ́bí ni ọlọ́run nígbà rẹ̀ fúgbójì ọjọ́ yìí àáfàá kí òtí ìjáde kókó ẹni dọ̀hìn àáfàá kí òtí ìsèkíni kókó ẹni dọ̀hìn èyí tẹ̀ mọ́ lọ́bẹ̀rẹ̀ á padà débẹ̀ náà kọ́lọ̀ ń dá kókó ọgbà wá débẹ̀ gbogbo eléyìí gbogbo nǹkan kúlọ̀gbà pé sọ̀ híhù ni. àdìsí kejì ànábì wa ni à mọ̀nì àtà kà ẹni yóò tọ́ bá lọ bá adá gbígba àwọn àrọ́ àbí yẹ̀mí wo ẹni tó lóun mọ kọ̀kọ̀ fásọ̀ dákọ̀hu kọ́kọ́ in ẹlẹ́ẹ̀kejì dákọ̀hu ọ ó ní ọ̀rọ̀ àṣùgbà kọ́dá sílẹ̀ àwúrèbe torí òun náà ṣe bẹ́ẹ̀ ó ní ọmọ lọ rìn àjò yẹn mọ́ òun ní ọ̀lọ́mọ́ kódà nẹ́bí mo wá náà àdìsí kẹ́ pé ẹni ìyóhù tọ́ba lọ bá aláyẹ̀wò làyẹ̀lì jàdára jàtàlẹ̀ òun là ànábì ni kò ní dépò gíga ẹ̀yìn àmọ́ wọ́n lè mọ̀ ni àbí kó chairman àbí kó gọ́fúnà àbí ipò kánsẹ́lọ̀ àlìjẹ́nà ò ní dé àlìjẹ́nà ni wọ́n ń sọ láyẹ̀lì jàdára jàtàlẹ̀ òun là tó bá dé àpòjùpò tẹ́yìn wò ń giga láyé tó lálùkọ́ àti fún wa pé lálùkì yá mọ̀ ìdáwọ́kọ̀ àtúlùwákì à lẹ́yìn ìsàlẹ̀wákọ̀ àtúwá kàdìbà wọn ni xaafidà tún rọ̀ọ̀fì à nítorí wọn pé rọ̀ọ̀fì à tún xaafidà. tó bá fẹ́ jábọ́ lórí ìkùtọ̀ wa fàyẹ̀wò tì wọn náà wo ẹ̀rú ń bà ọ́ ò lè rìn àjò kó firi àwọn tó ń bá wà ní gbogbo tó àbáńgá rẹ̀ lẹ́ka sàkárò kásìmọ́ lọ àfírí jù lọ oúnjẹ ọgbọdọ dànù lọ́wọ́ rẹ kọkànlẹ balẹ̀. kọkànlẹ balẹ̀ ọba ti dànù ó kó wọn bóògùn sí ló fi dànù. ẹ ìlà ìlàlà oúnjẹ bá jọ lẹ́nu. ọwọ́ ọ̀gbọ́dọ̀ fún wọn ó pe àmì ara ń sọ kò sí ohun tẹ́yẹ̀ mọ́ bí fúlì bí kò sì sílá van níbi ìsinmi wa. ọwọ́ ni ó fẹ́sọ̀ dákọ̀ owó bí máa yẹ̀kọ́ tọ́ba nígbàgbọ́ nù rẹ̀ àníwá ń fà kọ́dí kàfàrà bí máa ń sílà alá Muhammad ẹ̀ báwo ló kílódé òfin ní jèrè. walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinun. ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun. bàtà lọ́wọ́ bá mẹ́ńsì àwọn tí ó jèrè ọlọ́run tí wọ́n nígbàgbọ́ nínú alukur'an bí máa ń sílẹ̀ ilẹ̀ ìka alẹ́bí wa ti ní wọ̀tọ́ bá ti lọ ṣàyẹ̀wò tó gba láyẹ̀wò gbọ́ fàkọ́dí káfárítà bí máa ń sílẹ̀ ala Muhammad. ó ti ṣe kẹfẹ́ pẹ̀lú wọ́n sọ̀kalẹ̀ fún ànẹ́bí ẹni wọ́n ti nígbàgbọ́ ń bẹ̀ kò ní sínú ọ̀làyíká aláhùdà mírọ̀bìnrin ọ̀làyíká ọlọ́run dákun gbogbo àwọn tó kù ń bẹ̀ lọ́mọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run dákùnjẹ ronúpìwàdà ọlọ́run bá wa gbà á lọ́wọ́ yín jọ́kẹ́ yẹn ó gbà fún ní gbígbà tán jọ́kẹ́ yẹn ó gbà fún ní gbígbà tán àwí nìkan bí bó ṣe rí lára wa ni pé ìgbádùn táwa náà ní nínú pé a firi èkó tí ò ní ṣe wá ayé wa wá firi débi pé ọkàn wa náà wá kódà ẹni tó ń bá lóun ń fà ni kò ń fà àbá àbí ẹ̀kọ́ yìí. pẹ̀lú pàwọn àti gbà pé wà máa ń bí dọ́rí nẹ̀ ní àdí ńlá bíkínìlá a ti mọ̀ pé o ò lè sàṣìwà kó ṣe àti tọ́lọ́run bá fi yọ̀ǹda sí pọ́ fẹ́ẹ́ dẹ́wà wò bóyá fẹ́ ká sí ìsì tẹ́lẹ̀ ó sì fẹ́ kí wọ́n ní oṣù orí ibú àwọn akó nkẹkẹ jọ jọwọ́ pàmò títí wa kẹwàá yọ̀wá sí lédè àkókò ohun tí wọ́n kó jọ tí ọba sí yọ̀ǹda ọlọ́run bẹ̀ èèyàn ló fi jẹ́ kóhun làwọn sáà di àdífà ń bẹ nínú kùráyìn. Ah, aláwọ̀ fàkùn ọlọ́run bá fi dáadáa fáfá wa. ẹ rí i pé olórin kan àwọn olórin náà àwọn mùsùlùmí pàdé pàtì kan báyìí ó pe kìnnìkan ó dífá fún kìnnìkan sẹ̀tíù ti ń dáfá ti ń dáfá nínú kùráyìn. wọ́n ní ẹni yóò pe ebi sẹ̀tíù kọ́lá ní nígbà tí wọ́n wà níbi kí ebi sẹ̀tíù tó dáfá nígbà tó ẹsẹ̀ rẹ̀ kúrú arọ ni. Ah, ẹ tọ́sẹ̀tẹ̀ dá kiri yẹn nù. Ah, alágbàkú ni ọ pẹ̀lú ọ̀rọ̀ yìí. sẹ̀tíù <laughs> àti ànẹ́bí ó dá sẹ́ńtúrì kẹ́nẹ́ẹ̀kọ́ kí mo pe sẹ́ńtúrì kan náà kọ́. wọn ò tí ì dé ànẹ́bí sọ̀rọ̀ ọ̀sẹ̀ tí ìhùtí ń bẹ tọ́ba jẹ́ pé tẹ̀yìn gẹ́gẹ́ bá tún lálàáfíà wọn ò tí ì dé ànẹ́bí tí ìṣẹ̀tì ìhùtí ń bẹ tó fi láyé tó fi kú ṣẹ̀tì wà ti sàrkọ́ wà wà lẹ́mọ́ pé hmm, hmm. pé ẹ létí kinní yẹn nígbà tó dàrú iná ẹ̀ ní fásidí mẹ́rìndínlógún àwọn ọdẹ kinní kí ló tẹ̀ ń pàgbákò rọ́bà yìí àáfàá tọ́ba ní ń bẹ́ẹ̀ nù ọ̀kùnrin kò mú wa agbọ́ kó wọn lẹ nífẹ̀ẹ́ gómìnà náà kúránì ah ọlọ́run kò fún yín lálàáfíà o ń tà sọ fún wa fún abẹ́ àtẹnudọ́ bá nígbà kó bẹ̀rẹ̀ sí lábàṣà tọ̀ òórùn ọlọ́run bá wòye sàn ẹni ògùn bẹ́ẹ̀ nù kúránì suratul hadid ajẹ́pẹ́lẹ́tẹ̀ máa bọ̀ aláǹtakùn náà suratul ankabuti náà bẹ́ẹ̀ nù kúránì àtòyí suratul nahali bẹ́ẹ̀ ọ̀yà àwọn yín náà mọ̀ sí wọn suratul fílì bẹ́ẹ̀ mọ̀ gbọ́ erin suratul bàmọ́ra bẹ́ẹ̀ àkílódé bẹ́ẹ̀ bá tiẹ̀ kéwé bẹ́ẹ̀ kàwé tẹsíwájú àdìbì ní alọ́hún sọ̀rọ̀ ọrin ọba kìdí kó gùn lọ́wọ́ bá ń sọ ni. ọlọ́run ti sọ̀rọ̀ ọ̀nẹ́ àbí ẹ̀rọ àti nísẹ̀gbóyè mi nínú alukurani ọlọ́run sọ pé pàǹsá tó kún là ń sọ ẹ̀mẹ́ ìwọ náà ṣẹ́fẹ́ àwọn tó ti sẹ́ àwọn tó ń fa náà kó ti sẹ́ wọ́n kọ́ sí pé dénjà o ń sọ fún pé dénjà. ọ̀pọ̀lọ̀ ọlọ́run ní láyọ̀ sí láhá tí wọ́n sẹ́yìn kọ́mọdé ẹnìkẹ́ ò ní rọ́ọ̀lù nẹ́kọ́rí nẹ́kọ́lọ̀ kan gbọ́ ilẹ̀ àsìkọ́ àyàfó lórí ibú sọlọ́wọ́ wa fẹ́ràn wa. naam a fi ah, a àwọn náà àwọn tá a ní àwọn ọlọ́ba ìṣẹ̀lẹ̀ wọn mọ fọwọ́ tẹlẹ̀ ànábì ní ànábì kan bẹ́ẹ̀ náà àwọn ànábì tọ̀ ṣáájú kí mọ fọwọ́ tẹlẹ̀ bẹ́ẹ̀ á fáwọn àfáà tí wọ́n ń lórí ilé ìfi ṣàyẹ̀wò á fún wọn lásàmẹ́ǹtì ni àní pẹ́ńbẹ̀ ànábì wa ni ẹni tí tiẹ̀ bá ti dé tiẹ̀ òun náà nìyẹn kálọ̀ gba àwọn ṣẹ́rù àdìsí pátápátá kódà tíra àfáà Hajar al-Haytami al-Haytami tó sẹ́nu àrọ́wù rẹ̀ kódà àbá kí ló pé. sófin sófin. òun náà láwọn fún ọkọ tó jẹ́ ró. mùsùlùmí ló ń bẹ̀rù. kásá kan tó ń pẹ́ sọ́dà kọ̀sọ̀ ayébùká. àpè wọn kásá torí pé ó jẹ́ ẹ̀yìn pàmò ẹ̀rí lọ́sàwọn o àwọn ẹsẹ̀ tí mọ́ sàwọn àfa lọ́gbẹ́ ló fi jẹ́ pé gbogbo tí ọba sọ̀sọ́ kú sọ tó ní kíláàsì pẹ̀lú àwọn kan tírìtì wọn lọ́tọ̀ mọ́hàlẹ́ jọ ń sún náà pé ọ̀rọ̀ àkídà kò sí àgbàlagbà òun tó lè fáwọn abúwọn àti pè fún un àbárín nìfín àbí ẹ ń bá wọn gbalagbà ah, ah. ẹ bá ní kíláàsì pẹ̀lú àwọn kan tí ò lè polójú ẹlòyẹjú ilé ẹlọ́tọ̀ irọ́ ilé ni ẹgbẹ́ kó ń bẹ tọ́lá wa gbọ́ ipa nẹ́bi sọ pé kò sínú wa ẹni tí ìbá pọ́n gbalagbà lé àtàgbà náà tí ìbá sì kí ọmọdé kí èsì kí ọmọ kéékèèké. àgbàlagbà sì ń kí àwa wọ́n ń pọ́n wọlé wọ́n ń pọ́n wọlé kódà wọ́n tó mọ́ sẹ́gun fún wa wọ́n tó ń sàdúrà fún wa àwọn tó ń sàdúrà fún wa pé àyíntẹ́ ah, bí wàyí gbogbo ìmọ̀ bá wàyí sẹ́yìn ò bá jẹ́ mùsùlùmí àwọn ẹlẹ́mọ̀ jẹ́ mùsùlùmí ebe èyí lọ́lọ́wọ́ bá lò tẹ́ mùsùlùmù lọ́ka tó dé. Hmm, bóyá egun tiwa náà bá dájú. aláwọ àpò adúpẹ́ fún ọlọ́run kọ́ bá sẹ́yà fún bá bàbá o. tó látàrí báyìí wà á ilé mú kun. wà á ilé mú fi àṣìlì káàdìbò. wà á ilé mú fi àṣìlì káàdìbò. níparí kódà níbi tó burú dé àyẹ̀wò ṣíṣe owó rẹ̀ èèwọ̀ ni. wọ́n lè wó pé àyẹ̀wò ni wọ́n mú nọ́mbà lé rẹ̀ tí ń wọṣẹ́ fún wọn owó tí ń gbà yẹn owó àfárà ni. tí ẹ bá fi lọ mẹ́ka nǹkan. bàbá fi lọ mẹ́ka ọlọ́run ò ní gbà. inna Allaha ta'ala tayyib la yaqbalu illa ohun tí mo gbára létí mi sọ bẹ́ẹ̀ nìyẹn o. òun àti owó ẹni tí ń ṣiṣẹ́ ọtí àti ẹni tí ń ṣiṣẹ́ aṣẹ́wó ànábì lọ sọ bẹ́ẹ̀ bí àfọwọ́ ibùdó hajj àwọn gbé wá náà àdìsí ànábì ní àwọn nǹkan kan o ó ní náà àǹfààní bíi owó ajá ní ti máa ń tajá lẹ́yìn ajá tó máa bẹ́ẹ̀ fi sọ́lé wà máàrún ìbàbí owó tásẹ́wó bá ń gbà wọ́n tó ń gbéṣẹ́ àrísítò báwọn ọmọ pè wọ́n wọ́n pè wọ́n láwọn kọ̀ọ̀kẹ́ olóso báyọ̀ ọjọ́kùnrin àbọ̀jọ́bìn sọ pé àwọn ìyá kẹ́ni wọ́n náà ń gba kọ́ńtíráàtì pé wọ́n bá wa ṣàgbèrè lóbìn àbọ̀kùnrin lọ tó ń gbéṣẹ́ owó tó ń gbà yẹn owó èèwọ̀ ni owó àsárà ló ń gbà àdẹ́wò ló dájọ́ ni bákan náà ẹlẹ́ẹ̀kẹta wọ olùwánil káhìn owó aláyẹ̀wò tẹ̀sùbá ni kùránì ni òun yóò tó lè máa lò ọlọ́nkọ́ sànù wa o. fakulukú yẹ kìsìbù fi ìlíbi wà ìlímùkù fi àfìlì ní káàdìbò. níbi táwọn ọlọ́nkọ́ máa ń sin lẹ́sìn dáadáa afẹ́mọ̀ kó lókun yẹ kí zibu fi elimi wà elimu kun lè azìlè kàzi. fàkúlùkùn yẹ kí zibu fi elimi wà elimu kun lè azìlè kàzi bùn. Ah, naam bisimilah. jazakumullahu khairan. ìdáhùn ilayi àwọn tí a bá sì ní ìbéèrè kan àbí ìkejì láti béèrè ní orí àkórí ọ̀rọ̀ ilé tí a yàn náà tán àbẹ́ tí a ti sọ síwájú ká sì mọ béèrè báyìí pẹ̀lú nọ́mbà báyìí zero eight one twenty two ninety two twenty one eighty one ẹni ọba fẹ́ zero seven zero sixty two fifty nine ninety nine ninety four náà bọ́lẹ̀ tí ń pè orúkọ yín. àwọn ẹgbẹ́ ńlá bá kà sí. alájíṣẹ́ alájíṣẹ́ àti. náà ìbéèrè yín. náà ìbéèrè mi ni pé ọ̀sán méjì wọ́n tó sá fún nínú mọ́ṣáláṣí pé ìmáàmù ti wọ́n ti kéwì jàmáà tẹ́ so àwọn jàmáà ni wọ́n wọlé sí wọn báwọn àwọn náà wọ́n fẹ́ kí jàmáà sí wọn. so ẹ̀rọ pé wọn lè dúró láyé ìmáàmù mọ́ níbi sáfù tí wọ́n ti bẹ̀rẹ̀ tí sáfù wa kọ́ á sáyè mọ́ àwọn jàmáà tí kò lẹ́yìn ẹni tó ṣáájú wọn fún wọn. so tí ààyè sì wà níbi tí ìmáàmù dúró níwájú ṣé èèyàn lẹ́tọ̀ àti lọ sọ sẹ́gbẹ̀ ìmáàmù tọ́ba jẹ́ pé kò sáyè tí ọba sáyè mọ́ lẹ́gbẹ̀ẹ́ rárá rárá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtàkùn àti sáyè lẹ́yìn wọn mọ́ ọ̀sáburú ẹni yìí lọ dúró sípò ẹni tó bá fẹ́ dúró lẹ́yìn ìmáàmù lẹ́gbẹ̀ẹ́ apá ọ̀tún ìmáàmù ó lè lọ dúró síbẹ̀ kò sí pé wọ́n kọjá ara wọn ṣòwò ṣe jẹ́nu. orúkọ yín bí tẹ́tí ń pè orúkọ yín bí tẹ́tí ń pè wàlẹ́kùn sálámà tẹ̀lé tẹ̀lé. ó bá mi wà bí mo ń bá rí ìrọ̀lájú. ìbéèrè mi ni pé tí ojú orúkọ yín bíi tẹ́tí ń pè orúkọ yín bíi tẹ́tí ń pè ẹ̀rẹ́kùn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀. àjọ ọlọ́lá ti takí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí ó máa ń mutí. ẹmọ pẹ́ẹ́lẹ́ ẹni tó bá mutí láàrin forty days kò ní. kò sí gbọ́dọ̀ mọ́tò ah, ojú òpó ni ó ń ṣe báwọn. à ń gbọ́dọ̀ yìí o gbọ́dọ̀ kírun ní ààrẹ. a ti sọ ẹ̀yin náà ti gbọ́ nísìnyí àsọ pé ọgbọ́dọ̀ mọ́ kírun àsọ ń tẹ̀yìn sọ yẹn ẹ̀yin lẹ́yìn sọ ni àsọ pé ọgbọ́dọ̀ kí ṣùgbọ́n lọ́wọ́n ní gbà kíkí tí ń kì yẹn ń jẹ́ punishment fún tọ́ba tún fi ilẹ̀ ọ̀daràn mọ́ra lọ́jẹ́ àti hmm. yẹn fún yìí. wàlẹ́kùn sọ́lá ọ̀rọ̀ tó lọ́wọ́ orúkọ yín mi dájú ń pè. àwọn afọlá sọ àlẹ́ bìí lọ́sọ̀ o. ọ̀dọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ mi ní pé kí ni ọba Ah. àwọn kẹ́lẹ́ ata ọba ah. àlọ́lájẹ́. ata ọba àlọ́lájẹ́ o tó ti yé tẹ́bára adúlé tẹ́bára ìsàlọ̀ láti tẹ́wọ́ sí tẹ́wọ́ fẹ́ tètè jẹ sára ìsìnkú síbi méjì kọ̀ sábúrú mbẹ́ kódà ara súnà ní ká jẹ nǹkan ká tó lọ kí magrebi náà wẹ̀ pẹ̀lú so mọ́mọ́dúlé magrebi ata ọba àlọ́lájẹ́ nǹkan kan tó lè bàlùwàlájẹ́ tí wọ́n bá sè máta òun lẹ́rìn ràkúnmí báyà wọ́n bọ̀ ni àbí wọ́n sè kátàlù wà láti tá a bá jẹun fún gbogbo yòókù káàkó mi yẹnu rẹ. orúkọ yín bí jẹ tí orúkọ yín bí jẹ tí Naam. Sọ́nà. Orí ọmọ láti ṣàkí. Naam. Yẹ́lá kíyèsí ta fẹ́ fún ẹni tó pé bàbá rẹ̀ ń ṣiṣẹ́ à ni à ń ṣe gbogbo ẹ̀ ní à ń tẹ̀yẹ̀ pẹ́ ni. Ọmọ náà fà jogún gba ó sì mọ̀ nípa rẹ̀ dáadáa. So àwa rí i pé àkíyèsí wo la fẹ́ pa ẹni náà. <clears throat> Àkíyèsí náà. Látara bẹ́ẹ̀, a rí i pé gbogbo ìlànà tí ẹni yìí tó mọ̀ pátápátá. Ìlànà ẹ̀ ní fi ń ṣe wá sí torí pé àbá yìí tó wà náà jẹ́ kan a bèrè pé ẹ rí i pé ara àwọn tí ọ̀gbádùn tí mo sì fẹ́ kó nílànà ṣètọ́ ni òun náà ni eléyìí tó ti àìsàdúrà fún yín torí pé mùsùlùmí là wa tó ìtọ́ wa sọ ni bẹ́ẹ̀ ọba tiẹ̀ bá ń da fa tí mo bá wo fa fún ọ rí tó bẹ́ẹ̀ la sọ pé lábàṣà tọ̀ húrú ní ìṣà ọ̀lọ́ lábàṣà tọ̀ húrú ní ìṣà ọ̀lọ́ àfọ̀nrán láàfin àbẹ́yẹ̀ ló fara rẹ̀ tòtọ́ bá ẹ̀yin rédíò yìí lọ sílẹ̀ ẹ̀yin rédíò yìí lọ sílẹ̀ àlùkẹ́ pa. ìbéèrè mi pé tí wọ́n bá ti kí tẹ́ bá jẹ sùn tẹ́ bá ti dé mọ́tò àti kí á fi lọ báwo ni ẹ fẹ́ akílẹ̀ ah, nìyẹn ṣe kó fi jẹ sùn. ní òun sẹ́ni ẹ bá ṣe. bẹ́ẹ̀ tó bá kó bá sùn gbàgbé ó lè dà níyàn kó kí sùúrù yẹn lẹ́yìn wọn ṣùgbọ́n tó bá jẹ́ kọ́kẹ́tì yẹn ráre ọ̀rọ̀ táwọn àfa sọ kó kí ásírì yẹn nípò pé fílà yọ tó á kí sùúrù yọ wá sẹ̀ kásírì mi so ìbéèrè tó nídìí kábèrè àlàyé ni irú ẹnìkan tó jẹ́ mùgáfà lùkẹ́ tó ṣe lẹ́ẹ̀kan yẹn ẹ mọ̀jọ ọjọ́ yín lójú wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn àmì ọlọ́run tó di so ọlọ́run kọ́ bá wa yọ amọ́dé òkúnú yẹn lára nínú ẹni yẹn. báwo ni ọ̀gá